sísà lọ́lọ́run bá sàwọn náà lẹ́sà láti jẹ́ ẹni tí ó wà pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn làwọn ẹni tó kàn wọ́n tún dáa jù ní ìpele kejì lẹ́yìn ọkàn ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run ti kó wa kì í ni wọ́n ti jẹ́ sàhábà rẹ̀ àwọn sọ̀hábà yìí wọ́n pọ̀ jọjọ ọkùnrin wọn àti obìnrin wọn ọlọ́run bẹ ẹlẹ́dàá wọn fi ọlọ́run ẹlẹ́dàá wọn fi wá ó fi wọ́n ti anabi muhammed sallallahu alayhi wa sallam nítorí pé wọ́n lè bá pẹ̀lú anabi wọ́n lè bá fún wọ́n lè bá jẹ́ olùsàtìlẹ́yìn olùpínyìnlẹ́yìn sanabi sallallahu alaihi wasallam níbi àtijíṣẹ Ọlọ́run ọba pin. wọ́n pọ̀ ìdí ni tó fi jẹ́ pé òǹkà àwọn sàhábà wọ́n pẹ̀lú ànábi sallallahu alaihi wasallam tó ń fi ṣe hajj ìdágbére eléyìí kì í ṣe àgbèrè ọ̀kan ṣoṣo tánàbì ṣe nínú ìgbésí ayé rẹ̀ wọ́n jẹ́ ìtẹ̀rún lọ́nà ọgbọ́n hundred thousand eléyìí túmọ̀ sí pé wọn sàhábà wọn pọ̀ rẹpẹtẹ òǹkà wọn lọ sí àǹtí rẹrẹ ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà yóò làwọn sàhábà rẹ nínú títí olùsùnmí lórí àwọn sàhábà yìí kẹ́ ẹ̀ mọ̀ wọn kẹ́ ẹ̀ mọ̀ wọn dáadáa kẹ́ ẹ̀ sì fẹ́ràn wọn ní gidi torí kíkà ní kẹsìn wọn ara ìsìn wọn ni ìṣe ọlọ́run tẹ́lọ̀ ní sí wọn láàánú ètò nífẹ̀ẹ́ sí wọn. àwọn sàhábà tẹ́lẹ̀ yẹn àwọn èèyàn kan tó ṣe pé èèyàn kì í sọ̀rọ̀ wọn láì dáa ẹnìkan ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ máa tẹ́lẹ̀ wọn gbogbo bá ti àwọn òye ó dé yẹn nítorí pé àwọn ẹlẹ́ni tó ti dá nínú àlùmọ́ yìí àwọn náà gba síwájú gbogbo ẹni yòókù gbogbo bó tilẹ̀ wá ìsìnyàn náà gbà kó gbangba kó gbóngbòtó lórí pé arara ló ń ti jẹ gbogbo àwọn sàhábà àwọn sàhábà yìí èèyàn ni wọ́n gẹ́gẹ́ bíi tiwa ṣùgbọ́n àwọn èèyàn tó ṣe pé ọlọ́run bá kó wọn ti ànábì sallallahu alaihi wa sallam àwọn olànfààní láti jẹni tó rànà àlànfààní láti jẹni tó ga lè jà nínú tó ti sọ sàábì di sàábì ọmọ ẹni pé orí ànábì sallallahu alaihi wa sallam ó dà kó lọ́wọ́ òbí wọn àtẹ́jọ́ àyà ó sì gba anábì tọ ọwọ akú lórí ìgbàgbọ́ nǹkan mẹ́ta yẹn iná ni ó kojú pèsè síyàn lára kó tó di pé yẹn jẹ sàkáàbà àwọn gba anábì tọ àti ń bẹ lọ́nkà akú lórí ìgbàgbọ́ yìí ṣùgbọ́n ara nì ìdí nu táwọn òkú ní jẹ sàkáàbà àwọn sàkáàbà yìí wọ́n ti fi hàn wá pé ká sọ ara wa gidigidi níbi àmà sọ̀rọ̀ wọn láì dá àmà bẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ wọn ìtàkìtà eléyìí tó so ike oríṣiríṣi èrè àti òjòrò àti ọ̀rọ̀ tí wọnú rẹ̀ lọ́jọ́ ọjọ́ pé ńlọ ń kà nípa àwọn sàhádà kọ́ mọ́gà tó so pé yọ tẹ̀. àwọn sàhádà yìí kò sí tàbí ṣùgbọ́n àwọn náà làwọn ẹni tó so ike wọ́n fi ẹ̀mí dúkìá àti gbogbo nǹkan ní àti ara wọn jagun fẹsẹ̀ ọlọ́run ọba tó fi wá débi tó dé lónìí yìí báyìí. ẹ̀mẹ́yẹ sàhábà tó kú lójú ogun ẹ̀mẹ́yẹ sàhábà tó tètè ẹ̀mẹ́yẹ sàhábà tó pàdánù dúkìá rẹ̀ tí ó sì jẹ́ kó pàdánù rẹ̀ nítorí pé níta bá tá a bá ná nítorí tẹ́lẹ̀ á pàdánù rẹ̀. àwọn sàhábà rẹ̀ wọ́n fi owó lẹ̀ wọ́n fi dúkìá sílẹ̀ wọ́n fi ọ̀nà sílẹ̀ gbogbo nǹkan tí wọ́n ní wọ́n bí ẹ̀sìn wọn sá lọ sí Al-Madina. Mus'ab ibn Umayr radiyallahu anhu wọ́n ní nígbà tí wọ́n wà ní Mẹ́kà ọjọ́ ẹni tó ṣe kọ́lọ̀ ń bùkún ó ní àríkìtì kìí ṣe lóṣù ṣùgbọ́n bí ẹ̀sìn rẹ̀ ó gbé sáwájú Màdínà láìpẹ́ mú tó ń gbé jáde kúrò ní Mẹ́kà bẹ́ẹ̀ ni kò wá sẹ̀rẹ̀ òǹkà sanabi muhammad sallallahu alaihi wa sallam ní madina sáájú kánàbí òtó dé mus'ab ibn umayr rajulun fil umma wa ummatun fi rajul ẹnì kan sọ̀rọ̀ tó nìkan ló mà ní. àlùmà yìí ó ti fi ọlọ́run ọba ó fi sáré nàta ẹnì kan àtìgbà tó mú islam wọ ilé kọ̀ọ̀kan. سابقا نبي محمد صلى الله عليه وسلم قدس هجرة المدينة مسعد بن عمير رضي الله عنه من لو وقلدته سن من كفكا ندوك يا تالي الكفن سلاح sàhábà yìí tó ti ga tó ààrí tó fowó lẹ̀ láyé olówó sì ni ní maka kókó wá sí madina olówó tá a lè fi wá sọ́tà sí lára kàkà bẹ́ẹ̀ aṣọ òbúrẹ́ yọ kan tó wà lọ́rùn rẹ̀ náà nìkan tó ní láyé rẹ̀ alẹ́ sọ̀rọ̀ bá bá ariwo àlè sẹ́lẹ̀ ó ní aṣọ yọ kan tó wà lọ́rùn rẹ̀ náà wọ́n da aṣọ ìdò lára aṣọ yìí tí wọ́n bá ti bo orí ẹsẹ̀ ọ̀yọ́ síta tí wọ́n bá ti bo ẹsẹ̀ orí ọ̀yọ́ síta ẹnìyàbí sọ̀rọ̀ bá wà lùwà lù sẹ́lẹ̀ kó tó fi yé wọn kórè nìkan fi bò wọ́n já koríko ṣàgbọ́n àdúgbẹ́sẹ̀ rẹ̀ wà wọ́n fi bẹ́sẹ̀ rẹ̀ láti àwọn sàhábà yìí wọn ná gbogbo nǹkan tí wọn ní nítorí tọlọ wọn sì tún ná tìdùnnú tìdùnnú ọkàn àbí ti wùlò péré mọ ọ̀bárajẹ́ bọ́kàjẹ́ gẹ́gẹ́ bí ìṣe tàwọn èèyàn láyé ìgbà rẹ̀ bí ayé ẹ̀yin ò rí gbàgbọ́ náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àdìwàdì tẹ́lẹ̀ tó káwọn èèyàn gbówó wọn wá láti wá rìn sí ọlọ́run ọba lọ́run tí aṣíwájú wa Abubakar tàbí ọgbà ọfàn táwọn sì lọ gbé gbogbo tí wọn ní láyé yìí tí wọn gbé jáde wa aṣíwájú wa ọmọ ẹgbẹ ọkọtọ mi rẹ bí ọgbà ọfàn àwọn sì lọ gbé jáde tí wọn ní wa nítorí kíláàsì ilẹ̀ fọ́mà kíláàsì ilẹ̀ fáwọn aya àti orí wọ́n ní ìdajì ìdajì gbogbo ń tà ní láyé àtẹnudó tó gbogbo dúkìá rẹ wá àtẹnudó tó dàjì wá sọ́dọ̀ àti ìṣèwà káàrí nǹkan kan mú wa pẹ̀sì kìí ṣe káàdì káàdì mú wa àmọ́ wà á hàn burúkú yìí náà ní ọ̀nà ọ̀lọ́kọ̀ọ́ oníkàlùkù láti mú nǹkan wá wọn náà wò ó ó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àìmọye ìgbà pé wọn náà tí wọ́n ń pàṣẹ ìṣe rẹ pípé mú nǹkan kan jáde nínú tọ́lọ̀ nǹkan kó fi dá sí tọ́lọ̀ àwọn tó máa wojú ẹlòmíkà ẹni wọn bá yọ ẹni wọn bá yọ ọ̀hún lólówó subhanallah ó sì dá dé ọmọdé adé àlejò ńlẹ̀ táwọn sàhábà ń wá ó ń tẹ́tẹ́tẹ́ náà ní táwọn náà fojú sùpàtẹ́wọ̀ torí àwọn sàhábà yẹn wọ́n ti fojú di o wọ́n ti máa tẹnu sáàtà wọ́n ti máa tẹnu àtẹ́lù ẹnikẹ́ni tó bá lérò kó ń ya wọn balẹ̀ ara rẹ̀ lọ́ọ́ ya balẹ̀ ló tún gbé fún tọ́wọ́ ajá rẹ̀ orí kíkà ní oṣù síra rẹ̀ báwọn ẹni wọ́n ti pera rẹ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n kó kọ̀lẹ́jà ń bàtà nínú kọ̀lẹ́jà mọ́. Wàhálà sàkọjá sẹ́nìkan máa bẹnu àtẹ́lù. Ẹnikẹ́ni bá bẹnu àtẹ́lù sàhárì. Kò sí ọjọ́ tó lè fi tẹnu láyé rọrùn lẹ́nu rẹ̀ ọ̀mà. Ẹnikẹ́ni bá ṣe ń àwọn sàhárì. Ó ti gbé ẹ̀wù ẹ̀jẹ̀ wọ̀. Bẹ́ẹ̀ tẹ̀sí mi. Ǹjẹ́ ìgbà àwọn sàhárì ọ̀kọ̀jà bẹ́ẹ̀. Lọ́sọ̀tún bọ̀ ọ̀sáàdì. لا تسبوا أصحابي لا تسبوا أصحابي هو الذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا فهذا بلغ مد أحدهم ولا نصيبا إما أطيع صحابة الذي ولا نسى الذي سأجد ولا نسى أفين تريد كالب وكالب وانا nítorí pé nínú òfin tó wọ́n ní jẹ́ kò sí ebè ebè rárá ní wọn wọn jẹ jẹ wọn wọn tẹ tẹ kò sí ebè ọwọ́ ẹ rẹ àfi ké ó sọ ọmọ ẹgbẹ́ kékeré kékeré ọkọ kò sábà lọ lọ wá wá wá. إضافة التشريع وبما تدعى على àwọn ẹ̀ta làwọn sàhábà ẹni ìta ni wọ́n jẹ́ oníkàlùkù wọ́n ta yányányányá ni pẹ́ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n jẹ́ ṣé ìwọ ọmọ pété abá ti fara ní torí pé ní ìsinyìí báyìí ẹnìkan bá fara níyàwó ẹ ẹnìkan bá fara ní ọmọ ẹ ẹnìkan bá fara ní ọmọ ọ̀dọ̀ rẹ ọgbọ́ lára rẹ àgbo olùfẹ́ àti báyìí kí lọ́mọ ìṣe fún ọ àti ní àwọn omi fún ẹ àti lọ́mọdé omi fún ọ ọgbọ́ lára rẹ nítorí pé wọ́n fi tì sọ́dọ̀ rẹ ọmọ rẹ aya rẹ ọmọ ọ̀dọ̀ rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ìmọ̀sí gbogbo onídàáfẹ́ yìí pé sẹ́nìkan bá rọ rẹ kọ́ ra ọ̀pọ̀ sẹ́nìkan rí ìyàwó rẹ tó bú sẹ́nìkan rọ ọmọ rẹ tó fọ́ lọ́mọ kò sí kàtó ṣùgbọ́n pé sẹ́ni rántí ọ ìwọ gángan lára ní lábùkù lára ọmọ rẹ ìwọ gángan gángan ní tẹ́ńbẹ́lú lára ìyàwó rẹ. wọ́n gan lọ́fẹ̀sẹ̀ hàn pé àbùkù kọ̀ lára ọmọ ọ̀dọ̀ rẹ̀. torí ẹ̀ ẹni bá wá ń bú sàhábà bẹ́ẹ̀ náà lórí tẹ́lẹ̀ ike ń tó ṣẹlẹ̀ nípa àyíké ìdí ló fẹ́ bọ́ láti ọmọ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọ̀wá ń gba ara sàhábà láti fi sá láti tẹnu sátà nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam. èyí sì mà pé nínú òkùnkùn alára àlejò sọ̀rọ̀ bá àtúnṣe kọ̀tà títí máa ń mà sí kára rẹ̀ tó ìlà àtúnṣe kọ̀ bára rẹ̀ tàbí kò sí kò yẹn. ọgbọ́ ẹnì tó bá ti bá dé pé torí ikọ́ ẹni bá dáná torí ikọ́ bá dáná ti ọ̀nà torí ikọ́ bá dé pípẹ́ ṣé ń jẹ́ iṣẹ́ tọ́lọ̀ ti ràn fún wa wọ́n pẹ̀sẹ̀ ń bínú rẹ̀ èyí sì ń tí wọ́n fi sẹ́rán ló ń bínú bí ètò ọlọ́run tó ṣe kí ni tó fi sẹ́ràn ló ń bínú bí sílsílà ń ṣe tẹ̀léra wọn ni ẹni bá ń bú àwọn sàhábà lódodo ti bú ànábì sallallahu alaihi wa alihi wasallam ẹni bá ti bú ànábì ní pàápàá ó ti bú ọlọ. tílé ìbá yé wa a jẹ pé àìmọ́ bẹ́yàn bó ti ṣe pàtàkì tó ìyí máa jẹ́ ká má fi ọ̀wọ́ rẹ̀ wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́lọ́ǹgbé sí àyè gíga àyè àpọ́nlé ṣùgbọ́n gbà tó ṣe pé àwọn òun máa bí gíga yẹn ṣe tó àmọ́ bá pọ́nlé yẹn bó ti ṣe kàràbàtà tó àmọ́ jẹ́ni tó ṣe pé à ń ṣàìdá sí wọn láì dá tí ó yẹ ká fi lọ́rù wọn. àwọn èèyàn mọ́ta ní jẹ́ sàhábì lọ́nà ọ̀pọ̀lọpọ̀ tí a rí ti ń bú sàhábì tí nǹkan sọ̀sọ̀kúsọ̀ tá ẹ bá bí léèrè pé kí ni ta ni wọ́n ń pè ń sàhábì ó lè má lè mọ àlàyé ìtumọ̀ rẹ̀. gbogbo ètò aṣọ táwọn ọmọ tó wọlé kí ó ti dá mọ̀ ó lè má mọ̀. àwọn ògede pé báyà wọn kan lọ rọgbó sí lórí báyà wọn ni wọn kókò kókò sí lọ́kàn àwọn ọ̀tọ̀ ọlọ́run tá ànábì sallallahu alaihi wa sallam ṣé àwọn kówó nǹkan tó burú bàjẹ́ ni ẹ máa ń fún ẹ lówó ní ìsinyìí láì jẹ́ kí wọ́n ní kí wọ́n máa tàkìtì ọ̀bọ ọ̀dàn rà o ẹ máa fowó sí ọlápò ní ìsìn ọmọ fẹnu wa rọ́ọ̀fù tó ń torí pé ọ̀pọ̀lọpọ̀ lórúkọ pàǹsẹ̀sìn gan lórúkọ kólùmà <coughs> nípa ẹ̀sìn ni wá ń ni wọ́n jẹ́ ẹni tó ṣe pé ọtọ ọlọ́ọ̀ ni wọ́n ọ̀tá ànábì sallallahu alaihi ni wọ́n ba'u dinahum bidunyahum wọ́n ti fa yí wọ́n ti fi gba pààrọ̀ al torí délé àbúkátà ká máa sọ̀rọ̀ àwọn sàhábà ní gbogbo gbà àbúkátà ká máa pàkíyèsí àwọn èèyàn lọ èèyàn sàábí fún iṣẹ́ ẹni tó ṣe pé ẹnu rẹ̀ lè gbà kíkọ́ ọmọ abẹnú àtẹ́lù wọn ẹnu ẹnikẹ́ni ọ̀gbá láti bẹnu àtẹ́lù wọn tónítọ̀ ń bá pera rẹ̀ lẹ́ni tó mọ̀ nípa ẹ̀sìn ẹ fi yí epo lódo nípa ẹ̀sìn tí rí tónítọ̀ ń bá pera rẹ̀ lásìwájú nínú ẹ̀sìn ẹ fi yé wípé aláìtì ẹ̀tọ́ síbi táwọn ẹni tí ń ṣẹ̀sìn wà ìtì ẹnikẹ́ni tó bá fẹnu tó bá fi sáta àwọn sọ̀hábà tó bá fẹnu àtẹ́lù wọn ti tẹniru wọn tẹ láti tòní títí dọ̀la torí ẹ anabi sallallahu alaihi wasallam ní ẹ gbọ́dọ̀ máa bú wọn ẹ gbọ́dọ̀ máa bú àwọn sọ̀hábà mi eléyìí tó túmọ̀ sí pé ìwọ ibú sàhábà àmọ́ ń gbọ́rọ̀ ẹni tí ń bú sàábé ìwọ náà wá ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀ ń bọ́ ọ́lá mu ọ̀ ń gbádùn rẹ̀ ọdájú pé wọn náà ti bú sàhábà nítorí pé ẹni tí ń sọ sọkúsọ ọlọ́run gbádùn sọkúsọ tí ń sọ wọn náà ti ó ti dára wọn ni má gbọ́gbọ́kúgbọ́ dépò pó ṣèṣekúṣe dépò pó hùwàkiwà má sọ̀rọ̀ kọ̀rọ̀ torí ẹni tó bá ti gbọ́gbọ́kúgbọ́ yóò wíwèé kówèé yóò ṣèṣekúṣe yóò hùwàkiwà eléyìí إن هذا الأمر دين فانظروا عمن تأخذون دينكم السينما أما قلت عليك بأسيني لوري kì í ṣe gbogbo tó bá ti rí rogodo náà lẹ́yìn kì í ti ṣe gbogbo tó bá ti funfun náà ní bọ́tà àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ jàǹbá ìmánìyàn pọ̀ àwọn tó fẹ́ ba tìmí jẹ́ ọpọlọ jara ọpọlọ jantirẹrẹ kọ́dà àwọn aláìmọ̀kan tó ń bá fara balẹ̀ àwọn náà mẹ́ni tó fẹ́ ba tàwọn jẹ́ yàtọ̀ sẹ́ni tó fẹ́ tún tàwọn ṣe Mu'adh ibn Jabal ọ̀kan ni nínú àwọn sàhábà olùmọ̀gbà nípa ọ̀tọ̀ kọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríyà Mu'adh anabi wa sallallahu alayhi wa sallam wọn rán lọ sílẹ̀ yemen wọn lọ jẹ́ olùkọ́ afinimana aṣáájú ẹ̀sìn àti adájọ́ fún àwọn ará abẹ muhammed bin jabal ti jẹ́ iṣẹ́ yìí ọjẹ dáadáa fọgá wa anabi muhammed sallallahu alayhi wa sallam muhammed yìí. òun náà ni ẹni tó ṣe pọ̀ gba ìgbà wáyé wá tàbá mọ̀ nípa àwọn sàhábà afẹ́ kà nípa ọ̀rọ̀ gbèsè ayé wọn àwọn tíra tá a máa wò láti mọ̀ nípa wọn wọn náà ní gẹ́gẹ́ bí fi ti ابن عبد البر رحمه الله بكنا ترى الإصابة في تمييز الصحابة يا الإمام ابن حجر العسقلاني بكنا ترى أسد الغابة يا الإمام ابن الأثير رحمة الله عليه ليتها فيها àwọn náà ń bùkátà láti gbìyànjú láti ní ọ̀kan nínú àwọn tírà wọn ká máa wá wò ká fi ma ìtàn àgbésí ayé àwọn sàhábà ó sì tọ́ǹbà ń wá sàhábà kan ala shakli alfabaiya lórí ápìdì. ẹni tí máa ń wá sàábì Mu'adh bin Jabal nínú irú àwọn tírà yìí yóò wá sí Babul Mim yóò wá sí Babul Mim ní Babul Mim ilé tìrí Mu'adh bin Jabal wọ́n tún sọ fún wa pé mim eléyìí ti ayin al-muhmala tọ́tẹ̀lẹ̀.

àwọn gangan lẹni tó gba alukurani wà tó wá ti sẹrẹ fún wa látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam yéésì kan mọ wá wá àwọn àtàkàn tí ò wúlò kankan pé ìtàn àwọn philosophers àwọn philosophers tó ti wà láyé wọn á máa sọ pé kínní kan Aristo Socrates kí ni a fẹ́ fi gbogbo Socrates Aristo aflaatun ما ma fẹ́ fi gbogbo eléyìí. dákun sọ fún wa pa Mu'adh ibn Jabal ọba gbẹnu lọ ọmọ ní tó wí ma mo lọ sí wa sàté ìgò sàté igi abẹ́ rí nǹkan mi wọ́n ti ẹni kéde pé kọ́ sọ fún wa nípa rẹ̀ ẹ fún wa ló kọ sàádó bíi ogún wọ́n bá máa wọlé torí kìí sàwọn ọmọ bọ́ọ̀lù ọ̀ha ọkọ̀ àwọn ọmọ bọ́ọ̀lù sórí mi ọkọ̀ jábìkì áfọ̀ alukurani bẹ́ẹ̀ lẹ̀ kọ́ ha o. òní ọmọ pé ọ̀kan nínú agbábọ́ọ̀lù ó ti fẹ́ fi ilé rẹ̀ ti tẹ́lẹ̀ ẹlẹ̀ kó lọ lé mi irú ilé àdánwò o. òun náà ni ọmọ pé ọ̀kan nínú àwọn bọ́ọ̀lù iye owó báyìí wọ́n rà láì ṣe búrẹ́dì. òun náà máa pé àwọn kan àwọn ti kọlifáì fún Europa League wọ́n já wọn kan kulẹ̀ wọ́n já wa kulẹ̀ nonsense kọ̀mọ́ kankan nípa àtàǹgbésí ayé àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́ba dàbí rọ́bọ́tà kábíọ́lì rẹ̀ kábíọ́lì rẹ̀ bọ́sà ṣègé wọ́n máa ń sọ pé gbogbo àwọn bọ́ọ̀lù tí ní o ní o ní o ní o ní o parí ọkọ ọhún máa dá kọlù onífìkàpìkàn o lè ní Romario Ronaldinho àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo àwọn nọ́ọ̀sẹ̀nsì àmọ́ ńlá ni ẹ gbogbo sàábà tí rọ tó parí ọkọ rẹ̀ àbá yóò máa pé rọ rọ rọ sọ̀tàn <laughs> lọ́wọ́ sì dá lọ́wọ́ òkúkú tẹ abẹ òsìfẹ wọ àlùjáde ń bẹ̀rẹ̀ àní rọrùn ọjà kankan máa ń pa ìsìn rẹ olódò ìdí nù tó fi jẹ́ pé nígbà tí afẹnuwarọ kan bá ń bú sàábì ẹ ẹ ní màtá ìdá nítorí tẹ ẹ màtá ní jẹ́ sàábì tó bá fẹ́ mẹni tí ń jẹ́ sàábì à kódà àwọn gbogbo nǹkan pátá ni ọkọ fẹni tí máa ń bú sàábì. sàábì ga púpọ̀ ọ̀gá púpọ̀ sàábì wò la dákọ̀ lálẹ́ yìí o Mu'al tọ́ àdúgbò ẹ̀fọ́ ẹ rí àwọn afẹnuwa rọ́ọ̀fù àwọn agbanukalẹ̀ bíi èkuru ó máa sọ pé ara ẹ̀lẹ́kọ̀ọ́ nìyẹn ara nìyẹn. ọ̀hún anígbó ló ṣe já ìlẹ́kọ̀ọ́ ẹtúmọ̀ jábàlì fún wa ẹ gbọ́rọ̀ ó ní ẹtúmọ̀ jábàlì fún wa ẹ bá pàtà ní jẹ́bẹ̀ ok wọ́n sì sọ pé àpàtà àbí òye wa onísìn ìwọ onísìn wọn sọ ní Ibrahim ọmọ Akínsọlá ẹtúmọ̀ Akínsọlá lóyìnbó torí kò ti bára rẹ ní England mhm. ẹ̀yin English special Akínsọlá sọ̀rọ̀ àṣírí tí ó nìyẹn gbogbo òyìnbó rọ́ kàkàkàkà bí ọ̀pẹ rẹ̀ ẹ túmọ̀ Akínsọ́lá náà kìí máa ṣe Akínsọ́lá kìí ṣe lẹ́yìn alákin kíní jẹ́ ní English sọ́lá kíní jẹ́ ní English ìrọ̀lá ti ṣẹlẹ̀ pé bó ṣe wá náà ẹ̀hẹ́n náà sọ pé al-asma'u la tu'allam ẹ bá ti pọ̀ kọ́ni ẹ máa bá ń pè é sọ nídìí láti tún máa pé mu'adh ọmọ àpáta ọ̀tẹ̀ wọn ni abdullahi ibn al-mughaffal pé abdullahi ọmọ àgọ̀ ọ̀tẹ̀ ẹ kíyèsí ìbẹ̀ náà ẹ̀kọ́ fẹ́ ṣe wí náà ní kí wọn náà wí hmm, àwọn náà máa ń tọ́ fàtà fi sọ́ ló ìtumọ̀ tí wọ́n mọ̀ léde lárúbáwá má bàa fi túmọ̀ kọ rẹ̀ yẹn ṣe pé ní kí wọ́n pè ẹnìkan ibn haram ọmọ ìwọ̀ ọgbọ́dọ̀ bá túmọ̀ rẹ̀ náà ti kpókọ rẹ̀ nípa bá a kú ilé ìjẹba Mu'adh ibn Jabal radiyallahu anhu ó ní mo gbọ́ sí ìrántí ọlọ́run kí àti ọlọ́run kó máa bá a ti sọ báyìí ó túmọ̀ sí kó àwọn sọ̀hábà wọ́n súnmọ́ ànábì gan wọ́n súnmọ́ ànábì gan wọ́n ọ̀ta kété tí òkèèrè má dùn ọbẹ̀ wọ́n súnmọ́ wọn lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ irú akẹ́kọ̀ọ́ wò ni wọ́n akẹ́kọ̀ọ́ rọ́ọ̀ ọ̀wá lé ẹ̀kọ́ rí ọ̀wá síbi ìdánilẹ́kọ̀ọ́ rí so ọ̀wá sọ pọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọ̀làgbàjà ẹ̀kọ́ wò lọ́nkọ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀ rí pé rán burúkú nù ìwọ náà ó yẹ kó tètè já nírọ́ mo rò pé yé wa torí pé tó máa ń sọ àsọgbẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹni tó mọ̀ pé rọ́ ni wọ́n ń pa àwọn èyí sábà já wọn rọ́ torí pé àwọn ọmọ afẹ́ tẹ́lẹ̀ náà pé kí wọ́n máa yin àwọn pẹ̀lú táwọn ò قال لا لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم أما má lérò pé àwọn ẹni tó ṣe wípé wọ́n máa dunnú sí tí wọ́n rí ọlọ́ni ẹ má lérò pé wọ́n bọ́ lọ́wọ́ ìyá o wọ́n lè bọ́ lọ́wọ́ ìyá ọlọ́ ìyá ẹlẹ́tẹ̀ lè rọ ọjẹ́ wọn. torí ẹ̀sẹ̀ nǹkan máa ń yìn ọ́ pẹ̀lú nǹkan tó ṣe ọ́ sọ pé ní òlọ́jọ́ máa kí òun mi kọ́ ń tó ẹ mọ̀ ń ka síra yín ni ẹ ó sọ pé mọ̀ ń ka síra ah, yín ẹ mọ̀ ń gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ ń gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ because tó bá lọ́ọ́ fẹnu wa rọ́ tó sọ pé ntọ́ kọ́ lọ́dọ̀ mi <laughs> so ó jẹ́ ká dọ́ àbí ẹni tó gbé tíra ti ń kà á lóyún àti ń kà á gbára fóònù ẹjọ sọ ẹ máa ṣàlàyé ẹ fún mi àwọn ẹ ká mọ ọmọ pé wà ẹ fà dúdú ni àbí funfun gíga ni àbí kòkòrò ó yẹ ká dọ̀ mọ́ tó nítorí ti ilé àwọn sàhábà máa ń súnmọ́ ànábì láti lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọ́n ti sọ pé léyìí ń bẹ nínú ipò tó ga jù nínú ipò tákẹ́kọ̀ọ́ máa wà sólùkọ́ ipò kọ́ láǹfààní àti pékinni àti gbọ́ létí rẹ̀ tààràtà. Ta tó sì túmọ̀ sí pàǹdàbọ̀ sallallahu alaihi wasallam náà ọ̀fà ni mọ́ra ìwà pẹ̀lẹ́wà pẹ̀lú rẹ̀ nítorí pé sànàbì sallallahu alaihi wasallam ń bá lọ jókòó rorò lọ́jọ́ ẹni tí ò ṣe é súnmọ́ sísàlà àwọn èèyàn bá máa sá gbogbo ń dáhùn pé wọ́n gbọ́ lọ́gọ́ ànábì ànábì sọ́lá ànábì kọ́sẹ́ntì ọgbọ́n kọ́sẹ́ntì ọgbọ́n nítorí tí èèyàn bá iṣẹ́ kan tó fẹ́ fi fún àwọn èèyàn pé káwọn èèyàn máa lò tó fẹ́ jẹ́ fáwọn èèyàn káwọn èèyàn máa tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ máa fi tó àlámàrí rẹ̀ nítorí tó bá ti jẹ́ pé ó ti lé wàhálà yìí ti pọ̀ jù àwọn èèyàn ní súnmọ́ nítorí pé kí ni owó wọn fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ẹ mọ̀ pé inú tọ́mi èèyàn kà fún jù náà lówó wọ́n á kó wọ́n fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ wọ́n lè máa ṣe sùúrù pé ta fẹ́ gbà lọ́dọ̀ rẹ lọ́gọ̀ wọn ò ní kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ gbà yìí tí wọ́n fẹ́ sọ pé kó tẹ́lẹ̀ náà kò dùn wọn àbí òye wa kò dùn wọn ẹni ní tó sì pé ìdí olè ma kò zina ni kò lè láàrin so ẹ̀yin fẹ́ bá sọ̀rọ̀ tó yẹ pé gbáǹkọ́ gbé ọ̀rọ̀ ní tó yẹ pé yọ máa rókì nínú rẹ̀ tí ọmọ tí ọmọ dá láàmú nínú ọpọlọ rẹ̀ àti ọkàn rẹ̀ o tún wá jẹ́ ẹni tó ṣe é pé o tún ṣe é súnmọ́ ṣùgbọ́n òun ti wá kọ́ lọ́dọ̀ rẹ̀ òní ọ̀rọ̀ ọ̀rọ̀ sànàbì sallallahu alaihi wasallam ọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fabima rahmatin min Allahi linta lahum wa law kunta faddan ghalidha al-qalbi lanfaddu min hawlik. ìkẹ́ ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún ọ ló dé kọ́ lẹ̀ fún ọ òkúròrò bá jẹ́ òkúròrò aláyàkókò nàkí gbogbo wọn ni ó sá fún ọ tòtò wáyé kọ́ ga wa lọ lọ́lọ́run sọ ń parẹ́ báyìí bó làá kúrú tù anabi sallallahu alaihi wasallam oní alayka bir-rifq inna ar-rifqa ma dakhala fi shay'in illa zana wa la nuzi'a min ilẹ̀ illa shana dọ́wọ́ rẹ̀. ìsepẹ̀lẹ́ ìwọ́nú nǹkan kan àfi kó fi kún ẹwà rẹ̀ wọ́n yìí sì yọkù nínú nǹkan kan àfi kó sọ́dọ̀bù rẹ̀ wà gbogbo ń dábàá ti rí gbà pẹ̀lú ìsepẹ̀lẹ́ a lè fi jàgídíjàgànà a lè fi gbà a lè fi gbà torí ẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ẹlẹ̀ táwọn ẹni tó ṣàǹfààní lọ́dọ̀ yín táwọn ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín mẹ́sẹ̀jẹ́ ẹni tó ṣe pé ẹ̀ ní ṣe súnmá. hadithi yìí àǹfààní mi tó tún wà ń bẹ̀ ó ní pé hadith al-Qudsi ni al-hadith al-Qudsi hadithi tó má torí pátọ̀dọ̀ ọlọ́run ló ti wà. al-hadith an-nabawi hadithi tó jẹ́ ti anabi sallallahu alaihi wasallam ọ̀dọ̀ ọlọ́run náà ti ṣebí náà lọ́lọ́run sọ fún wa nípa rẹ̀ pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha alẹ́bí yìí sọ̀rọ̀ fẹ́nu rẹ̀ gbogbo tí ń bá yín sọ kì í sọ̀rọ̀ fẹ́nu rẹ̀ kì í sì nǹkan míì ní tí ń bá yín sọ bí ìbá ti fẹ́ tọ́lọ̀ ń kúrẹ́ tẹ̀sí. dúró ń sọ pé alhadith nabawi ma'nahu min Allah wa lafdhuhu min ar-rasul àtọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam yàtọ̀ sí alhadith alqudsi fahuwa min allahi lafzan wa ma'nan àti gbólóhùn àti túmọ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ìyẹn alhadith alqudsi bó wàá lọ alukur'ani ọ̀dọ̀ ta ló ń ti wá allah lafzan wa ma'nan àti gbólóhùn rẹ̀ àti túmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kìí ṣe pé ìtumọ̀ alukurani lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run gbólóhùn rẹ̀ wá wá lọ́dọ̀ màláíkà jibril àbí lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam kàlá eléyìí ni àkídà tàwọn ahli sunnati wal jamaa ike alukurani kalamullahi lafdan wa ma'nan ọ̀rọ̀ ọlọ́run alukurani ní gbólóhùn àti ní ìtumọ̀. màláìkà kò ní nǹkan kan nínú alukur'an ipò wa jẹ́ ńsẹ̀ lọ. anabi muhammed sallallahu alayhi wa sallam ń gan alára kò ní nǹkan kan nínú alukur'an ipò jẹ́ sí ọlọ́run ọba lọ. ìdí nìyí tó fi jẹ́ pé alukur'an tẹ̀ rí yẹn àti gbólóhùn rẹ̀ àti túmọ̀ rẹ̀ kalamullah minallah olùkọ́lọ̀ yìí yé mi ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run lọ sọ lọ́rọ̀ ní pàápàá ntọ́lọ̀ ń sọ lọ́rọ̀ ní pàápàá tó sọ fún màláìkà ni màláìka náà wá aṣọ fànàbì ní pàápàá kìí ṣe pọ́nlọ́ ń fi ìtumọ̀ rẹ̀ sára màláìka màláìka wá fi gbólóǹtì ẹ̀ kó fi jẹ́sẹ̀ rẹ̀. mo rò pé yóò wá. alif lam mim ذلك الكتاب لا ريب فيه hudan lil muttaqin nígbà tó lọ ń wí bẹ́ẹ̀ fún màláìkà ni màláìkà mú wa bẹ́ẹ̀ tó yẹ wa kìí ṣe pé tuma rẹ̀ lọ́lọ́run gbé sí màláìkà la màláìkà lọ wá transform ẹ̀ pẹ̀lú gbólóhùn tiẹ̀ pé kí ni transformation máa ti ṣe pé transformer là ń wá ká rò pé yé wa ha torí ẹ̀ ló ti jẹ́ pé nísìnyí tí. àwọn bá ń ròyìn Qur'an lọ́dọ̀ ahli sunnati wal jama'a wọ́n ní ọlọ́run sọ lọ́rọ̀ ní pàápàá ọ̀rọ̀ tó ṣe pé gbólóhùn ni ló mú jáde gbólóhùn tó ṣe kọ́lẹ̀ alukur'an sọlọ ń sọ̀kalẹ̀ o kìí ṣe ọ̀rọ̀ àwọn mùtẹ̀kẹ̀lẹ́mà àwọn mùtẹ̀kẹ̀lẹ́mà ulama al àwọn ulama'ul kalam tó ṣe pé wọ́n kí ọpọlọ wọ́n kì í bọnú ọ̀rọ̀ tawhid níbi tí ọpọlọ ti lẹ̀ wọ́n wá fi ọpọlọ wọ́n fi dá ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi dàrú mára wọn lójú tààràtẹ́n wọ́n lo philosophy ọkùrá wọ́n lo logic wọ́n kì í bọnú ọ̀rọ̀ nípa tawhid bí gbogbo nǹkan ṣe dàrú mọ́ wọn lọ́wọ́ nù. torí ẹ̀ ni àwọn olùmọ̀ ni wọ́n ṣe dábọ̀ oríṣiríṣi nípa arú ìjìyà eléyìí tó yẹ kápá fi lọ àwọn ẹni tó kiri àwọn àbákábà èròkérò ń bọnú ọ̀rọ̀ nípa ẹ̀sìn. ọ̀kan ni àwọn dalábà Ìmáàmù Ṣáfi'í nù wípé ká fi èédú ká fi kún ojú wọn ká mú wọn wọjà fáwọn ọmọdé wa kéékèèké àti àwọn òpònú wọn máa kọrin ìfini ṣe yẹ̀yẹ́ tẹ̀lé wọn lẹ́yìn nítorí pé àwọn nù àwọn ẹni tó lo àáké pàǹtí ọ̀ràn lọ́fẹ́ fi bẹ̀sìn ọlọ́run ọba jẹ́. iná ló tún mú ìmáàmù Ṣáfi'í tún sọ yìí pé lòlú mi ti kullul ulumi siwal Qur'ani mashghalatun illa al tó wa illa al-fiqh fi ad-din العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين وما سوى ذاك àwọn tí ń tọ́ka sí ọ̀rọ̀ àwọn ahlul kalam وسواس الشياطين يروي يرو الشيطان لا تساني وان بكا تريا لو كان ينوى بشهر الثاني وما تايد تبي كل كرو مسوم الله وتوفيق أو في علم الكلام في أقوال في أولي عقيدة أهل السنة والجماعة عقيدة السلف لأن نهاية أقدام العقول عقال وآخر سعي العالمين ضلاله ولم نستفد من بحثنا طول عمرنا سوى أن جمعنا فيه القيل وقالوا wọ́n ní gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ ọpọlọ láyé yìí yọ padà fi ṣubú sínú sàkúté náà tòwẹ́sì máa bá àwọn Yorùbá náà gbọ́n gbọ́n kẹ̀jẹ́ pé ńgbà mi wọ́n yé lòdì yóò bá ń sọ pé tọ́gbọ́n bá ti pọ̀ lápọ̀jù nǹkan náà nígbà ló máa ń ba nǹkan jẹ́ tọ́gbọ́n bá gorí àràbà tó bá tún gorí bí oró àbá pọ̀ lọ dàgbọ́ lẹ́yìn kò lè àbọ̀ torí ẹ mọ mọtẹ mọ gbọtẹ mọ mọtẹ mọ gbọtẹ tẹni gbogbo mọ mọtẹ mọ gbọtẹ bẹ́ẹ̀ lọ yàrá ọmọ gàba ẹ mọ gbọtẹ mọ mọtẹ mọ tí ọmọ kò rí rondo tí òbí wa lọ jáánu kòtò oníwà áàkìrò sáàyè àárẹ̀ mi nà bọ̀lẹ́rù gbogbo ìyànjú ọmọ èèyàn tí wọ́n ń gbà tó bá ti takòtò lọ ní paríparí rẹ̀ àánú náà ni ó padà já sí. ولم نستفد من بحثنا طول عمرنا àṣàǹfààní kankan nu gbogbo ìwádìí ká náà ṣe o tá a fi gbogbo ọdún ayé wa ṣe nítorí pé wọ́n ti ọpọlọ bọnú ntọpọlọ ò lè dá dúró ń bẹ ìdí tí wọn fi ń pè wọn ní ulama'ul kalam ọ̀rọ̀ sandiliti lẹsẹ ti sọ nípa Ọlọ́run ẹ tẹ̀lé alukurani ẹ tẹ̀lé sunna lórí gbogbo ìwádìí tá a là ń ṣe fún gbogbo ọjọ́ ayé wa kò sí nǹkan kan tá a rí kó dánú rẹ̀ síwa an jama'na fihi al-qila wa qalu wọ́n wí wọ́n tún sọ pé wọ́n wí wọ́n tún sọ pé ìtọ́wà nù ilmul kalam mi lágbájá wí tàmẹ̀dó sọ lágbájá wí tàmẹ̀dó sọ lágbájá wí kí wọ́n á ní ẹ bá wa mú èyí tó jẹ́ kókó níta nídìí ẹ bá wa mú jáde tí ò gbọ́ pé wọ́n wí wọ́n tún sọ tí ò gbọ́ pé wọ́n wọ́n tí á ní màtàrí mú jáde. lédè eléyìí á rí pé àwọn ẹni tí ẹ̀rí kí làjọ ti pọ̀ gan ti ń bẹ láàrin ẹ̀ṣẹ̀ríyà àti ọpọlọ nínú òfin islam òfin islam ka ọpọlọ kún púpọ̀ ọkà làákà ìkún púpọ̀ inna fi dhalika la'ibratan li ulil absar ibòmí li ulil albab albab àwọn làákà yìí ẹnì pé torí kí làákà yìí ó lè bá àwúlò fún ọ torí pẹ́lú mi lè ti sùn lọ tọpọlọ rẹ̀ ó ti sùn bí òòlù lọ́lọ́run ti máa sọ pé àfàlẹ́ tààkìlù tẹ́ ẹ̀ ní làákàyè ẹ̀yin ò lo làákàyè làákàyè wúlò ṣùgbọ́n làákàyè ò lè dá mà tí nǹkan bá ti ní í ṣe pẹ̀lú ọlọ. wọ́n ní àjọṣepọ̀ tí ń bẹ láàrin làákàyè àti òfin ṣẹ̀ríyà ó dàbí àjọṣepọ̀ ni eléyìí tí ń bẹ láàrin ẹyinjú àti ríríran. nísìn ẹyinjú tó bá gbádùn tí àmì ríríran rẹ̀ sì pé gbérégbé tí ò dínkù kò lè dá ríran tí ọba sóye bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ fẹ́ má ka gbogbo àwọn náà yìí táwa nílé yá kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo alákọ̀ọ́tẹ̀ nítorí pé ibi tí wọ́n pè ń lẹ́kùn ó lè di fèrèsé lójú wa gbogbo ibi tí wọ́n fi àwọn arénì sí yìí báyìí ká máa wá òkú ibi tí lẹ́kùn wà nù ẹlòmíì ò ti máa kan àwọn arénì nígbò tí ò ní rẹ́nìkan sọ fún pé ọ̀fẹ́ fọ́ra rẹ lórí ni tí ọmọ ẹ rí ẹbí lẹ́kùn ni kì í ṣe lẹ́kùn ìwọ náà ni wọ́n sọ pójú rẹ ṣáàpù jù torí ẹ ló ṣe jẹ́ pé ojú tí ọba fún yorùbá sọ pé ẹsẹ̀ ò ní ṣìnà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àìfọ ojú lásán kò pé kẹ́sẹ̀ ọmọ ṣìnà tó ń ta àìfọ ojú ẹsẹ̀ á máa ṣìnà èyàn á máa fẹsẹ̀ kọ́ èyàn á máa já sí kòtò èyàn lè tètè kọ́kọ́ lórí nítorí pé kò sóye. So ajẹ́ pé tójú ọba fọ́ tóyè bá sì wà ẹsẹ̀ ò ní ṣìnà tó a gbọ́dọ̀ là ṣé wọ́n mọ̀ pé mi yàrá rẹ náà a sì dúpẹ́ fọlọ́ pé wọ́n múná lọ láwọn ìlú wa wọ́n kàn múná lọ bí ìṣe wọn ni lọ́ba ní kò dìde ẹnu lẹ̀kùn ló ń wò tẹ́lẹ̀ náà gbogbo ìgbà tí náà wà ẹnu lẹ̀kùn ló ń wò pé ń jáde láìpẹ́ ń jáde láìpẹ́ pé ọba fẹ́ jáde àfa orí bẹ́ẹ̀dì ló tún gùn ọba rò pé ebi ìdútọ́ náà wà ní a ah, bóun ni lẹ́kùn ti wá yí kó nbí sọba múnádé ló sì lọ́wọ́ àti ah, a ah, tí ọba sóye ayé tí ò lè dárí rẹ̀ ẹ̀ nà eléyìí túmọ̀ sí pé tójú ọba fọ ẹsẹ̀ òní sínà ọ̀rọ̀ ò ṣe déédéé o ẹ sọ pé tójú ọba fọ táàsì sàfẹ́kù òye ẹsẹ̀ ò ní ṣìnà gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́pọlọ rí pẹ̀lú ṣẹ̀ríà ọpọlọ kan ò lè dá ọlọ́run ọba mà kò lè dá tí ó jẹ́ ìwọ ọlọ́run ọba mà àyàfi kọjá pé ń fi ṣẹ̀ríà ríran gbogbo ọpọlọ bá ti sọ pé kò sí ń tọkàn pẹ̀lú ṣẹ̀ríà láti fi ríran kò sí tàbí ṣùgbọ́n pé yóò sì nànà irú àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹyinjú títí ń ríran pẹ̀lú ìmálẹ̀ iná làjọṣepọ̀ tí ń bẹ láàrin ọpọlọ àti ṣẹ̀ríyà láti mà nípa ọlọ gbogbo ẹni bá wá sọ pé èmi fẹ́ máa ń tán pé ń tọ̀wọ̀hì lábẹ́ àbùradà ọpọlọ lásán láì ní lo kí lọ́lọ́ sọ kí làǹdàbí wí. ẹ fi yé pé o ti ṣìnà àwọn là ń pè ní ulama'ul kalam yéésì káwọn náà nílò alukurani rárá o yéésì káwọn nílò súnà rárá o ó lè je pé nínú ìdá ọgọ́rùn wọ́n lè lo alukurani àti súnà nínú ìdá márùn márùn sọgọ́rùn márùndínlọ́gọ́rùn ọpọlọ ọdájú pé ẹ ti na jù ẹ ti na jù torí ẹ̀ ni wọ́n ti máa gbọ́pọlọ tó dọ̀tí wa màtọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá tó ròyìn ara rẹ̀ tó sọ yìí pé tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir biyadihi al-mulk ìbùkún ni fún ẹni tó ṣe pé ọwọ́ rẹ̀ làkóso wà ọba tó dá wa tó ní wa ọba tí afẹ́ ròyìn náà ló ròyìn ara rẹ̀ pẹ̀lú ní táàfin ròyìn rẹ̀ ó ní òun ní ọwọ́ ọwọ́ òun sì ní àkóso wà ìwọ bàbá ńlá ká ìtọ́dọ̀tì tátẹ́gùn ti fẹ́ sí fáàbù rẹ̀ eruku ìwọ wá sọ wípé tabaraka alladhi bi qudratihi tabaraka alladhi bi qudratihi al-mulk bìkúdúrọ́tì yìí ni wọ́n lò ọ̀ sọ pé bìyẹ́ ti jù ọba tó sì dá wa sọ pé bìyẹ́ ti jù ṣé tiẹ̀ láwa lò ní àbí ti Allah ti Allah là lò ok oníkílódé onítorí tá a bá tọ́ bá sọpọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí àyà yẹn ti ṣe hàn yóò bì ká fọlọ́run wé àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run ti sọ pé laysa kamithlihi shay'un wàhùwà sẹ́mi ọ̀lbẹ̀sìn ọlọ́gbọ́n olùgbọ́ olórí ká má bàa wá lùgbà pé àti fọlọ́n wí ẹ̀dá rẹ̀ làwa fi sọ pé kọ̀ lọ́wọ́ ókè sẹ́mi mọ́ á sọ pọ́ lọ́wọ́ nígbà tó ń sọ pé òun ọ̀ lọ́wọ́ síbò náà ló sọ fún mi kó ń lọ́wọ́ òun náà ló sọ pé lẹ́sẹ̀ kàmí fi lè yí ṣẹ́ ìhun sọ kí ló dé tó ní fọwọ́ yẹn kó fi rinlẹ̀ fọlọ́n fọlọ́n náà ló sọ pé òun ni orúkọ papọ̀ kò pé kíkọ apá ọ papọ̀ ìwọ sá ló ní sọ bẹ́ẹ̀ ọ̀dà kúdúrà tó wá sá lọ bá ìkápá ṣé èèyàn náà ní kápá náà bí kẹ́nìkan ní kọ́fẹ́ gbé síkà tó wà mẹ́ sẹ́mi pé kìí ṣe gbogbo àná la lè fẹ́ gbé sí pawọ́ bẹ́ẹ̀ ni kí bá fẹ́ gbọ́ ẹ sílẹ̀ apá rẹ̀ tẹ́lẹ̀ ń bá débẹ̀ ọmọ fọ́ra rẹ lápá apá rẹ ò ní kà tó ajẹ́pọ́lọ̀ ó fún àwa náà ní kápá níta ẹ sá fún ẹ tó ti ṣubú bẹ̀ báyìí kí ló dé wọ́n ní ìkápá tọ́lọ́ yàtọ̀ sí ìkápá tìǹ ṣé òpònú yóò wá gbọ̀pọ̀ wọ ọlọ́run náà ọ yàtọ̀ sí ọwọ́ tàwọn èèyàn torí ẹ ẹ gbọ́ nǹkan tọ́lọ́ wọn bá sọ ni. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء àwọn يهودي wọn ni الله ọlọ́run kíkà ọlọ́ọ̀ni ọwọ́ wọn lọ́kàkù a sì lánàá wọn pẹ̀lú tí wọ́n sọ. ọ̀rọ̀ orí bí wọ́n ti ń sọjà yíyá alẹ̀ lọ́wọ́ ọlọ́run méjèèjì wà ní pẹrẹsẹ ó ná bó ti ṣe fẹ́ ètò pé náwó ó ná torí tọ́lọ̀ ná kọjú owó ẹ̀yin ahun lẹ́yìn èèyàn jẹ́ lẹ́yìn ẹlẹ́dàá tó dá wa yọ ná wa ni tó bá lè má dá wa ọlọ́run ẹlẹ́dàá wa ó fún wa lálàáfíà nínú tọ́nánù ọlọ́run ẹlẹ́dàá wa fún wa ńlá káì nínú ọlọ́run wa ó ti fẹ́ ló máa bali ọlọ́run ò rí bí ẹ̀yin si sọ pé tabaraka alladhi biyadihi al-mulk ẹni biyadihi ń bẹ̀ ń bẹ̀ qudratihi ṣé ọlọ́run kúdúrà méjì lọ́wọ́ á ní tó sọ pé bali yadahu mabsuṭatan bal qudratahu lẹ́yìn ọ̀sọ̀ yẹ pé ìkápá méjì péré lónìí àwọn kìnnìún ọ̀gbádùn ọlọ́run ẹlẹ́dàá wa ń sọ̀rọ̀ ń ròyìn ara rẹ̀ ìwọ ń sọ pé ntọ́lọ̀ ń sọ òsè déédéé ṣé wọ́n lọ mọ̀ ní àbọ́nà. kul antum a'lamu anillah sọ fún wa ẹrẹ anabi muhammed sallallahu alayhi wa sallam sẹ́ni ilẹ̀ mọ̀ ní àbí allah. ẹ já wa padà wá sórí talkurani. àwọn ulama al-kalam al sífà yẹn náà tún wà àmọ́ àmọ́ gbé pamọ́ àwọn àfọ ọlọ́rọ̀ kọ̀rọ̀ àwọn ọlọ́rọ̀ ọbú àwọn sọ pé alukuraani yẹn kalamun nafsi ni ọ̀rọ̀ tí ń bẹ́nu ẹ̀mí ni kìí sọ̀rọ̀ tí wọ́n máa ń sọ jáde torí rẹ̀ ọlọ́run sọ nafsiya sínú ni kò sọ jáde. màlẹ́kà àtànábì ni wọ́n wá gbé jáde ẹgbẹ́ ìsọkúsọ ìsọkúsọ burúkú torí rẹ̀ akéwì kan ń pè ní ọ̀tọ́lì wọ́n máa ń fọ̀rọ̀ rẹ̀ sẹ́lì fún ìsọkúsọ òun wá jẹ́ ṣáàìrù nọ̀sọ̀rọ̀ánì kọrin yóò ní o ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn torí sọlọ bóòní nǹkan ti wá lè jẹ́ pé ọfẹ fẹrí fún àwa mùsùlùmí nínú ẹ̀sìn wa àwọn ọwọ àríntà fẹ fi fẹrí fún ọ̀rọ̀ ẹ̀sìn wa jọrọ kọrin yóò lọ abẹ rí nǹkan bẹ kí ló sọ kíni kíni kí ló sọ irun lọ sí ó ní innal kalama lafil fuadi wa innama ju'ila al-lisanu 'ala al-fuadi dalila wọn nínú àkọ́kọ́ pé ọ̀rọ̀ rẹ̀ ò sínú ọ̀rọ̀ tí wọn máa fi ṣe ìtìṣáàdì torí pé kìí ṣe asọ̀rọ̀ jáhìlì lọ́wọ́ kìí sì ṣe fi sọ́dọ̀rọ̀ islam lọ́wọ́ láyé àwọn àmọ̀wíyà nǹkankan wọn lọ́wọ́. ipe inú ẹ̀mí lọ́rọ̀ wà wọ́n kàn fi ahọ́n ṣe atọ́nisọ́nà ni lọ sí dìntì ń bẹ lọ́kàn yẹn ní kí gbogbo ọ̀rọ̀ inú lọ́wọ́ <laughs> ọ̀rọ̀ tọ́lọ́ nǹkan kọ́dọ̀ ọ̀rọ̀ tán bá sọ nínú èèyàn sọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ ẹ rí i pé tó máa sọ̀rọ̀ nínú nísìnyí báyìí ò ní tìtorí rẹ̀ jìyà ò ní tìtorí rẹ̀ jìyà ńgbà tó lọ́n sọ pé lillahi ma fi samawati wa ma fi al-ard wa in tubdu ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allah tẹ́ ẹ bá gbé ti ń bẹ́nu yín hàn àbẹ́ bá gbé pamọ́ ọlọ́run sì ṣírò fún yín parẹ́ à ah, eléyìí torí kí ọkàn kálukú nìkan ọlọ́run máa ti ń bẹ́ẹ̀ tó bá kí lọ́lọ́run fi bí wa táà sọ lọ́rọ̀ táà hù níwà ọ̀dájú yìí pé ànírà <laughs> àlùjáná wọ̀ gbogbo ònírà àlùjáná wọ̀ torí rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀sàmójúkúrò pé ìtọ́ba wà nù wa táà bá ti sọ táà bá ti hù níwà kò ní fi bí wa. إن الله تجاوز لي عن أمتي ما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم ọlọ́run ti sàmójú kúrò fún mi lórí àlómà mi nípa tí wọ́n bá ń fọkàn wọn sọ tí wọ́n bá ń fẹ̀mí wọn sọ lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti hù níwà àbí kẹ́ sọ jáde màlíkà kan ní kan tó ń rò nínú rẹ̀ ọ̀dà kọ̀dà ó dìgbà tó ọba tó sọ ó dìgbà tó ọba tó ṣe é ṣùgbọ́n àti ìfìyẹn tọ́ka sí pé ètò já ìdá wọn làwọn mọ̀lẹ́kà yẹn ni wọn ní kọ ètò já ìdá lọ́lọ́run ọba ò ní fi bí ọ àmọ́ tó o bá ro dáadáa ipò ó ṣe tó o bá rí ṣe ọlọ́run tó ní kọ́ kọ́ ládàá kan fún ọ ìkẹ́ ọlọ́run ọba pọ̀ tó o bá wá ṣe ọgbà ládàá rẹ̀ lọ́nà lọ́pọ̀ mẹ́wàá tó o bá gbèrò láti ṣàìdá tó o bá ṣe òun tó ti di dáadáa wọ́n kọ́ ládàá kan sàmọ́ pé gbogbo àwọn aburú gbogbo àwọn nǹkan tí ọ̀dà tá a máa ń fẹ̀mí wá rò ọlọ́run bò ní í fi bí wa. tọ́ ẹ rí pọ́rọ̀ tí wọ́n sọ sínú kìí sọ̀rọ̀ tí ìbá ti pọ́lọ́ nǹkan tó àṣírí wa yaquluna fi anfusihim lawla yu'adhibuna Allahu bima naqul wọ́n máa sọ nínú ẹ̀mí wọn kíkékí ló tọ́lọ́run bò fìyà jẹ wá lórí ní tá à ń sọ̀rọ̀ wọ́n ń sọ ní ẹ̀mí rẹ̀ kí ni. àmọ̀ sí kálukú sọ ní ẹ̀mí rẹ̀ tí ìbá sọ ọlọ́run ló tú àṣírí ọlọ́run ló máa ń tú àṣírí téèyàn fi máa máa ń tẹ́nìkan sọ nínú ọkàn rẹ̀ ẹ̀hán bí kẹ́nìkan débi ní sí kọ́kàn máa wò bọ̀ bí orí ẹran ó kọ̀ ọ̀lú kan bẹ̀ sẹ́yìn wá sọ fún pé ó sálámà sí wa mo ti sálámà sí i bóòlù ti sálámà ó ní mo sáánú àwọn náà kó a dáhùn sí mi àbí òye wa adáhùn sí i yóò tún ẹ dáhùn àwọn náà kọ sálámà tọba sálámà ni àwọn náà bá dáhùn tẹlẹ ìtumọ̀ sí pé ọ̀rọ̀ lọ́n kìí ṣe kàlámùn nàfṣe kìí ṣe kàlámùn nàfṣe wọ́n máa ń kọ́ àwọn orin kan pé kàlámùn qadimun làyò máa ló ṣe máa ó pé lóyún àmì mo rò pé yóò wá bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ tẹ̀wọ̀hì kéésì àwọn orin kan lẹ́mọ̀ lọ kó wa pàápàá jùlọ kẹ́tùn sàálù súnà ló kéléwì kí la fẹ́ fi ṣe tọ́lọ̀ kó gbó sórí lásán tó máa tán rẹ̀ dànù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà torí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tán wí jáde ni àbí ìtọ́rọ̀ tán wí jáde ọ̀rọ̀ tán wí jáde kìí sọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀mí tí wọ́n sọ sínú ẹ̀mí sẹ́ni tí wọ́n á sọ sínú ẹ̀mí rẹ̀ wá jẹ́ kó ló wí jáde rárá ọlọ́run sọ ní pàápàá bẹ́ẹ̀ làlùkùránì ti ṣe rí tẹ́lẹ̀ bá yé wa àjẹ́ pé bí tí màá ń lọ ni pé kí wọ́n á ní ìyàtọ̀ nígbà tá a sọ pé alhadithul qudsi gbólóhùn àti túmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gẹ́gẹ́ bí alukùránì nítorí gbé wa lọ bí alukùránì nìyẹn tọ́jà pé gbólóhùn àti túmọ̀ tiẹ̀ náà kọ́ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. kí ló dé táàbí wa máa ń kí alukurani nínú sọ̀láàtì wa táyì ka hadithul qudsi dípò rẹ̀ kí ló dé irú àdìsí yìí ni hadithul qudsi ni tó lè ka dípò fatia á lè ka torí pé àwọn ìfagbárí lásán ṣẹ̀ṣẹ̀ mo ti sọ fún yín kí làjọṣepọ̀ tó wà láàrin ọpọlọ àti ṣẹ̀ríyà tíṣẹ̀rí àbáwí ló ronú pa rẹ̀ kì í ṣe pé wọ ntọ́pọlọ àti pàǹtí tó wà ní ọpọlọ rẹ̀ bá sọ ìlọ àmọ́ ronú pa rẹ̀ kẹlẹ̀ sẹ́fọ́lọ́ ti sọ fún anú alukur'an kì í fọ́kọ́rọ́ ó màá tẹ̀yẹ sọ̀rọ̀ nínú alukur'an àdìsí kùsùsì wọn ti pè ní kur'an ntọ́ba rọrùn fún inú alukur'an kẹ́ ẹ̀ máa ké wọ́n yẹ pé àdìsí kùsùsì ní kur'an ẹlẹ́kejì onáà tún ní pé àwọn ń sẹ́sìn nìyí ní ìbámu pẹ̀lú bánàbì ṣe ti kọ́ wa àwọn ọ̀gbọ́n bánàbì sọ̀rọ̀ láàrin tó là ń ṣe sọ̀ láti rí njọ́ kan ọwọ́ à ń sọ nǹkan míì lórí sọ̀ láti rẹ̀ tó yàtọ̀ sí alukur'an nídúró àgbọ̀rù torí ẹ̀ ló ti jẹ́ pé pé wọ́n tó lẹ́yìn lè máàmù tí ń ka lílí fáti ẹ̀ tí ìròyìn ẹ̀tọ́ lẹ́yìn rẹ̀ ẹ̀ lákùn ẹgbẹ́ kó ń so alukur'an lẹ́sìn nínú sọ̀láàtì kìí ṣe hadithun gan ni yàtọ̀ tó wà láàrin alukur'an àti hadithul kudusi nígbà náà yàtọ̀ sí kíké rẹ̀ nínú sọlẹ́t àti àyíká hadithul kudusi nínú sọlẹ́t onáà ní pé alukur'an kulluhu manqulun bit-tawatur gbogbo alukur'ani ọgọ́rin èèyàn lọgbọọ alátọ̀dọ̀ ọgọ́rin èèyàn látọ̀dọ̀ ọgọ́rin èèyàn látọ̀dọ̀ ọgọ́rin èèyàn títí dọdọ táwọn èèyàn tó pọ̀ débi ipá àlè pẹ̀lú wọn ẹnu wọn kò lórí àti parọ́ àdìsí kùdìsí ọ̀nbẹ nínú rẹ̀ àdìsí tí ó jẹ́ mùtàwátì ó sì mẹ́nu rẹ̀ tí ó jẹ́ khabarul wahid tẹ̀lé ìjẹba ọwọ́ ni anabi wa muhammed anabi gba alátọ̀dọ̀ ọlọ́ bí ọlọ́run ọba wa ọba tó ga tó gbangba nínú ìròyìn ọlọ́run azza wa ọba tọ́ga tọ́gbangban wọ́n sọ yìí pé al-mutahabbuna fi jalali àwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ìwọ fẹ́ràn rẹ̀ òun náà fẹ́ràn rẹ̀ tafa'ul lóde lárúbáwá ìwọ fẹ́ràn rẹ̀ òun náà fẹ́ràn rẹ̀ àwọn tí wọ́n fẹ́ràn ara wọn látàrí gbígbàngbàn mi yẹn ni pé nítorí tọ́lọ̀ nítorí alqawlu fi sifa kalqawli fi dhat kalqawli fi ism síyàtọ̀ láàrin ọ̀rọ̀ tẹ́ bá sọ pa pàápọ̀ lọ àti tẹ́ sọ nípa àròyìn ọlọ́ tẹ́ mọ̀ pé àwọn àdìsí kan ti wá ní ìsìn táwọn sọ pé àwọn ẹni tó bá fẹ́ràn ara wọn torí ti Allah jalali òun sì jẹ́ ròyìn Allah torí rẹ̀ ń tá a sọ nípa pàápọ̀ ọlọ́run náà lásán nípa ìròyìn rẹ̀ nítorí pé zatullahi ghayru makhluqa sifatuhu kadhalika ghayru makhluqa pàápọ̀ ọlọ́run yìí ṣe ń tá a ṣẹ̀dá bẹ́ẹ̀ náà nìròyìn ọlọ́run yìí ṣe ń tá a ṣẹ̀dá torí rẹ̀ ẹ máa ṣáàdì ọlọ́run ẹ máa fọlọ́run wá ìṣáàdì ẹ tún máa fi àwọn ìròyìn rẹ̀ wá ìṣáàdì kò túmọ̀ sí pé ẹ ṣe ṣírkùn billah a'udhu billahi al-azim ẹ ṣe ṣírkù billah a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq bi kalimati llah àwọn kí kalimati llah sifatu llah tó tẹ bá fi àwọn àròyìn ọlọ́run tẹ fi sáàdì ẹnìkan tó tó gbé ẹsẹ̀ bọ́ sọ́lọ̀ torí tẹ bá fọlọ́run náà tẹ fi pàápàá rẹ̀ tẹ fi sáàdì ẹnìkan ní sọ pé ẹsẹ̀ bọ́ sọ́lọ̀ alqawlu fi sifa kalqawli fi dhat torí ẹ àwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn látàrí gbígbàngbọ́n ọlọ́run nítorí gbígbàngbọ́n ọlọ́run láti fẹ́ràn ara wa kìí sọ̀rọ̀ ẹ dábẹ́ yẹn kọ́ kìí sọ̀rọ̀ ẹ nítorí nǹkan lé ayé rí nǹkan gbà lọ́dọ̀ ẹ lọ pé sẹ́nu ọ̀nà rẹ̀ ẹni lè rí nǹkan gbà lọ́dọ̀ rẹ̀ oníkálukú ọ̀sà ayé náà lájọ wà mẹ́jọ yọ lẹ́nu ń pàdé ilé yín ò jìnnà síra bẹ́ẹ̀ ní tó ń pàdé ń bi ìdánilẹ́kọ̀ọ́ gan òní ṣe bí gbà táwọn mọ̀ lọ́la lọ́ba gbọ́ tí ìkéde wá láti Àbújá pé wọ́n ti yàn ọ́ pé ìwọ lọ́jà alámòjútó lórí ilé iṣẹ́ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí àfa ẹsẹ̀ girigiri nílẹ̀ à ń jọ̀fẹ́ à ń jọ̀fẹ́ kú ilé dá nígbà wọn bá ti ní wọn rọ̀ ọ́ lóyè àfa tọlọmọ ọdọ́mù ìyá rẹ̀ gbé mo rò pé yé àtìnà náà la fi wálé rẹ tẹ́lẹ̀ la ilaha illallah ilé ayé ti ṣe rí nu ìwọ tó ọba gbọ́n lójú ọmọ ẹjọ́ lójú pé ah allahu akbar ewu àwọn èèyàn ti kúnlẹ̀ wa bẹ́ẹ̀ ni allahu akbar kejì ń bọ̀ níjọ́ wọn bá yọ ń kù ilé rẹ ọ̀dà bíbí tí dé máa dá tẹ́lẹ̀ kó tó rí lọ so báwo ti wà wọn fẹ́ràn ara wọn torí ọlọ́wọ́ wọ́n ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ náà kí ẹ wọ́n tẹ ọmọ àmọ́ kí kò wó lóní kí lóní tó ní kankan mo rò pé yé wa aha níṣẹ́ tó ọba ti nípò báyìí ò ti dáràn láwọn àdúgbò kọ̀ọ̀kan àwọn lè jẹ́rìí ẹnìkan bá nípò kan nù jọba tọ́wọ́ àṣẹlẹ̀ wípé ilé rẹ̀ ń bẹ ládùúgbò ẹ̀rí pé bá ti ń lọ àṣùbà láfẹ̀mọ́tìmá nídàájí. àwọn èèyàn ó ti ti gbogbo ọ̀nà kọ́nà délé rẹ̀ ilé rẹ̀ ò ní gbà wọn ẹni tí wọ́n wọkọ̀ àsọdá àsọdá bíi ìpele márùn mẹ́fà wọ́n ti débẹ̀ kó tó di pé wọ́n mùsùlùmí lọ sàṣùbáǹjà máa wọ́n ti péjọ sẹ́nu ọ̀nà pé bọ́ba ti jáde gẹ́lẹ́ báyìí àwọn ni ó kọ́kọ́ rí àfa ayé yìí lọ́ba ti di chia ìgbà tó di di chia tí àga di pé wọ́n gbòǹkú lórí ẹ̀ ilé bá ti dà wáyà kí ló dé bàbá yìí náà ni kò yí padà òun náà ni wọ́n ní òun ò sí mẹ́ mọ́ àbí òye wa ọlá ti súnkù lórí tiẹ̀ ọ̀dọ̀ àwọn lásùnkànmí la tún lọ báyìí la ilaha illallah. هذه هي الدنيا ويكون ينتظر الله tẹ́lẹ̀ tó bá jẹ́ gbàǹkan lọ́dọ̀ rẹ̀ ní ìsìn ó ti mọ́ o ẹ ti mara ti pẹ́ àmọ́ni tó tu arí pé àwọn ní bùkátà sí kankan lọ́wọ́ rẹ̀ ó sì lè lo àǹfààní pé ìgbà tí wọn ò tí ì ní bùkátà wọn ò pa àwọn mọ́ ọ rí wọn kọ́kọ́ súnmọ́ wọn lè kọ́ ọ pẹ́rẹ́nì pẹ́rẹ́nì ah, ẹni báyìí ní pé yín o láti fi báyìí mọkàn ní sálámà sí ni o a ah, masha allah ọlọ́run rẹ kí ẹ̀yin náà sí dáadáa ẹ ó rò pé nǹkan tó dáa náà nù bá lọ́wọ́ tó tójọ́ mẹ́ta salamu aleykum aleykum salam èmi tí mo pè yín dòní náà bẹ́ẹ̀ ni mo ti rí nọ́mbà yìí mo tún ní sálámà náà sálámà tí mo ṣe tẹ́lẹ̀ sálámà ṣẹ̀ṣẹ̀ délé ayé fa tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ kẹ́rì yọba ni wọ́n mọ̀ wá lè yín kúlẹ̀ hmm. a ní ká wá yín. ọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ ni ká má máa wú àti màpẹ́ yìí náà lẹ́nu bá yanjú ọ̀rọ̀ tí ń bẹ́ abẹ́rẹ́ rí jẹ́ kọ́ wọn bà ó tún rí wọn mẹ́láyé báwọn yẹn ti rí èèyàn mélòó lọ fẹ́ràn ara wọn torí Allah ọ̀la ẹ̀wọ̀n ọ̀rẹ́ jù láyé mẹ́jọ yà yín lẹ́nu tí wọ́n sọ pé ẹ kájọ wà á rí i pé ọ̀rẹ́ masalih ọ̀rẹ́ àǹfààní ọ̀rẹ́ pítorí tọ́lọ́wọ́n ọ̀pọ̀ ẹ̀rí tí wọ́n máa sọ pé ọ̀rẹ́ dẹgbẹ́ àbí ẹ̀kọ́ rẹ̀ bọ́mọdé òkú àbí bẹ́ẹ̀ kọ́ ni <laughs> bọ́lódì òkú àbí ẹ̀kọ́ ni so àwọn ọ̀rẹ́ rú eléyìí ẹ̀rọ kékeré ṣe torí tọ́lọ̀ kẹ́ ẹ fẹ́ràn ara yín torí tọ́lọ̀ nǹkan láàbì nǹkan láàbì gidigidi ní ìsìn wọ́n fẹ́ràn ẹnìkan torí ti Allah ọ wá wà ń pò ó sì ń wò pé ó lè lo àǹfààní fóun wà ń pò yẹn kó fi bọ́ yí nǹkan kan sọ́dọ̀ rẹ̀ nu dúkìá ìjọba sòkò wá ṣe bẹ́ẹ̀ ó sì ti sọdún mẹ́wàá lórí ipò ó sì ti torí rẹ̀ mọ́ bàá ṣe má ìjọ ṣẹlẹ̀ láàrin ah, a sábà wá ti ta rí pé torí tọ́lọ́ lẹ́ ń sin sọ̀rọ̀ ẹ̀ á pè yàn ńlá ni ọ. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ní máa bá rí wọn sọ̀rọ̀ tó ń wá ń kó lónìí tí ń rówó tí o sì fowó ńlọ àwọn ẹnìkan wọn á jókòó wọn fẹ́ pòpọ̀ ọ̀bànújẹ́ fún ọ níbi tó wà irú ọ̀rẹ́ yín lágbájá ṣéǹtìǹtìǹ kankan fẹ́yìn àbí òye ah, ọlọ́run ní ń ṣe tèmi fún mi àní tóun ń ṣe nǹkan fún mi pípé à kọ́bọ̀ òsì láàrin mi pẹ̀lú àràǹtàwìn rẹ̀ àràǹtàwìn níbẹ̀ yìí ṣe súnmọ́ tó láyé yìí láàrin ìlọ́wọ́ èèyàn burú lórí pé bá bá ń bá sọ̀rọ̀ ẹ torí tí ọlọ́ yóò di torí nǹkan mi lónìí ké a ṣé pé lóòótọ́ ọkùnrin yìí ń jàǹbá mi abájọ wájú mi náà ni ó jókòó tí wọ́n máa fún àwọn èèyàn lówó tí wọ́n máa fún wọn kò fi kọ́ bá lọ mí rí lọ́ba di pé tó náà bá gbé tí ń bú ẹ̀rín tí ń bú ẹ̀rín tí ń bú ẹ̀rín kékeré ní ta lọ rẹ́rìn sí olórí ibú sọ̀rọ̀ ẹ̀ nìwọ̀n èèyàn bú tí ẹ̀ dúró náà tó máa jọ́ ń kọ́bọ̀ rí ọ̀rẹ́ wọn bá dàrú lórí ìdí ẹlẹ́yìí wọn náà kíyè sàrà tiẹ̀ náà ń bẹ̀ lára tó lè rẹ́nìkan mú atọ́ fẹ́ràn tó lọ wà jẹ́ńdà àwọn ọ̀rẹ́ rẹ̀ o nínú rẹ́kọ́nà tó ń kọ́ wọn ta lọ fẹ́ràn tó rọ lọ irọ́ lẹ́sìn sẹ́kì majority wọn fẹ́ràn nìkan tó rọ lọ wàláì ẹ tẹ́bárí tẹ́lómi patronize ilé bàbá kan nígbà kọ́ lọ́ọ́ fóun yọjú ìyàwó yẹn pòròpéye wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí yẹn ṣe máa lo epo nù mọ́tò wọ́n bá lo bàbá ń pè máa ṣe ọlọ́ọ̀lọ́ fún ọ̀tẹ̀ àgbàlagbà ló ti ẹ̀ bá abẹ́rẹ́ rẹ̀ ń kọ́ olóko gbígbà tí yẹn lọ háyé yẹn bàbá ó ti inú sọ̀rọ̀ alọ́ wípé à ah, á máa ń pàdé ní alùpọ̀ orúkọ yé bàbá tiẹ̀ wọn ò gbélé o bàbá tí ó kó kábítọ́ wà jẹ nígbà wọn akọmọ fún tán ẹni tó wá bọ̀ ọ lọ́tọ́ fi fọmọ fún ọ bí wọ́n ti asalaamu aleykum asalaamu aleykum aleykum salaam <laughs> lórí bùkátà ti bíà aleykum salaam ó sì wá ń dáhùn báwọn tí ò sí kí ló wá dé kò sí bọ́ọ̀ ni mo ti dá bọ́ọ̀ ni mo ti dá nǹkan ọ̀dà ẹ̀yin ò bọ́ọ̀ mọ̀ kẹ́ ẹ̀ mọ̀túkẹ́ máa dá wàhálà rẹ̀ bọ́ọ̀ mo ti dá nǹkan ọ̀dà ọ̀dà kò burú ẹ̀yin yíbò o ti dá wàhálà rẹ̀ <laughs> ìwọ náà lẹ́nu ẹ̀ pẹ̀tù bàbá bàbá àtòrú àtọ̀sán lòfin lọ́ọ́ ka mẹ́lẹ́ wọ́n ní ká wà wọ́n ní ká wà èyí sì ra ilé ah ẹ dákun bàbá gbogbo tí ó bá gbà kódà kó ti pé kí n gba mọ́tò kódà ẹgbọ́rọ̀ bùkátà ti di asẹ́ yọ ìyá nǹkan máa ń gbà dé. mo fẹ́ fààyọ ni pé àwọn èèyàn fẹ́ràn ara wọn jùlọ lọ àwọn ọ̀rẹ́ àǹfààní ló kúnlẹ̀ ayé yìí ìdínú tó fi jẹ́ pé ẹ lè sọ̀rẹ́ sùn kẹ̀sìjà pẹ́ ká láàrọ̀ torí kìí sọ̀rọ̀ ẹ̀ tó rọ lọ́nà ẹ̀ ọ̀rẹ́ àǹfààní ó ti sàdéhùn fún ọ pé kínní yẹn ọ̀bọ̀ sí láàrọ̀ wàá gbà òun ti bọ́ ọmú tiẹ̀ sọ́tọ̀ nígbà tó dé lọ́wọ́ ni cash àtúndí bàbá kàbùkátà tiẹ̀ ju tiyín lọ àmọ́ inṣàlá omi ah, inṣàlá báwọn abẹ́ẹ̀tì ẹ̀gbọ́n tó tó ti ń jẹ́ ń dátọ́ mi lórí pé yọ ọgọ sí a àfi àjẹmọ́sí ayó dúnìá ìwọ ńkọ́ ákírà nìwọ gbogbo eléyìí ó fi hàn yí pé àwọn èèyàn fẹ́ràn ara wọn tó rọ lọ láyé wa tá a wà yìí àfihàn díẹ̀ díẹ̀ lásán kọ́ lọ́lọ́wọ́ pa wọn lé tó bá ti jọ́ gbẹ̀ndàlùkì yá mi níbo làwọn ẹni tó ń nífẹ̀ẹ́ ara wọn torí gbígbàngbé mi ọlọ́run ọba wà. lahum manabir min nur àwọn máa bẹ lórí mànàrà tẹ̀rí lára mẹ́tíláṣí hàn eléyìí tó ga tọ́wọ́ á jẹ́ pé ìmọ̀lẹ̀ lọ́lọ́run ọba ti ṣe orí rẹ̀ ni wọ́n wà kí ló dé tí wọ́n fi láàyè yìí torí wọ́n fẹ́ràn ara wọn torí Allah.

ọ̀rẹ́ ilé ayé òwúlò bọ́bá dùn láàárọ̀ yọ padà kan náà gbogbo ẹni tẹ bá lẹjọ fẹ́ràn ara yín tí tó rọ lọ wọlọ ọjọ́ tẹ ẹ jà tẹ máa búra yín tó ń kálukú ọmọ sí àwọn èpè kanṣukanṣu fẹ́mi kejì nítorí tó ti jẹ́ pé ilé ayé lọ́ba pa yín pọ̀ ilé ayé náà ni ó tù yín ká máwọn ẹni erik pé irú wọn ọ̀rẹ́ àárín wọn kì í bàjẹ́ ọlọ́ọ̀dàkùn tún wá tí ń bi tá a kù sí ràn wá lọ́wọ́ lọ́nà padà tí wàá lọ́kàn ní ẹ̀ńtọ́ máa ní tí àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí nítorí tiwọ́ lọ́rùn níwájú sí ìfẹ́ àwọn èèyàn nítorí nǹkan ilé ayé أستغفرك وأتوب إليك